أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbéǹde alkiyama a ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bí àwẹ̀ ramadan ìjìra 1444 bí o ṣe ń ku bí ọjọ́ méjìlá péré tí ó bẹ̀rẹ̀ ọlọ́run bá lékè ọlá jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí àwẹ̀ ramadan náà tí ó bá láyé òní shaaban 18 ìjìra 1444 tó ṣe déédéé saturday march 11 2023. òun la fẹ́ bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù àwọn series of lectures tá a gbà lérò láti ṣàlàyé àwọn tó yẹ ká gbọ́yé nípa ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà àti ààwẹ̀ lápapọ̀ àwọn tá a fẹ́ sọ sí pọ̀ ìyẹn ni ó ṣe gbàtọ̀ ẹ́písòòdù mẹ́wàá sí méjìlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èròǹgbà wa ni pé joojúmọ́ a máa dírọ́pù ẹ́písòdù kọ̀ọ̀kan tí ó ní máa ju bíi thirty minutes bí ọgbọ̀n ṣẹ́jú lọ tí ó ṣe é gbọ́ lásìkò tí ó sì ṣe é digest à ń ṣe eléyìí ká lè bá a gbọ́ ọ̀kan nínú àwọn orígun pàtàkì eléyìí tí ìsìláàmù tá à ń ṣe tó dúró lé lórí nínú tí gbogbo wa ti lọ mọ̀ kódà àti nursery and primary school náà ti ń káwọn ọmọ lónìí nursery class wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní pillars of Islam béèyàn bá tún dé primary yóò tún kọ́ béèyàn dé GSS, yóò kọ́ nínú Islamic studies níta nǹkan àwọn ọmọ nu béèyàn dé SS yóò tún tún kọ́ béèyàn wọ NCE àbí yunifásitì tó lọ ṣe Islamic studies yóò tún kọ́ kódà kò sígbà téèyàn tó ní kọ́ mọ́ àfijọ́ téèyàn bá kú nìkan torí pórí rẹ̀ la mọ Islam lé nínú hadith eléyìí tó gbajúmọ̀ tí gbogbo ayé máa ń sábà kà tí màmú wa náwàwí kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn tí wọ́n fi sí ọ̀kan nínú hadithi eléyìí tó ń bẹ nínú alárùbáyínà nàwáwíyà wọn òun làdíìsì àáfàá wa pàtàkì abdullahi ibn umar radiyallahu anhu nínú àdíìsì òun láti gbọ́ pé buniyali islam ala khomsen wọ́n mọ ìsìláàmù lórí nǹkan márùn-ún lórí òpó márùn-ún ni a sì mọ ti ń jẹ́ òpó tí kan bẹ́ẹ̀ lè wó ń bẹ̀ ilé ọ̀padà wò ó nínú òpó yẹn náà ni ṣahadati aláìláha ìlọ́lá ká nígbàgbọ́ òdodo ká fi rinlẹ̀ pé kọ̀sẹ́ntì ìjọsìn tọ́ sí lódodo tó yẹ ká máa sìn àfọlọ́run nìkan wàhánà muhammad rasulullah kápákọ̀ ànábì wa muhammad kíkẹ́ máa bá òjíṣẹ́ ọlọ́run ni wà ìkọ́mì sọ́lá ká máa gbérun dúró ká máa kírun lásìkò rẹ̀ lójúmọ́ tọ́jẹ́rùn ìrun ṣubú ìzúrẹ̀ asiri magribi ṣá bákan náà wàyí táyì zaka ká máa yọ zaka walhaj ká máa ṣe ájì wàsómi ramadan ká sì máa gbààwẹ̀ nínú rìwáyà míì kò tó tó báwọn lẹ́yìn ìgbà tá a ti rí ká ní mọ́nì ká gbà pọ́kàn oṣù lọ́lọ́run ká máa kí ìrun ṣàkà tẹ̀lé ààwẹ̀ tẹ̀lé àtàwọn síyàg àwọn expressions tó fi wá ṣùgbọ́n kí lọ́kàn wà nínú àdìsí àáfàá wa pàtàkì yìí abdullahi ibn umar táwọn náà gbà wá látọ̀dọ̀ ẹni tọ́lọ̀ ń gbéṣẹ́ rán nàbí yuna muhammad sallallahu alayhi wa sallam ìta afẹ́ ló ń bẹ̀ ni pé ara òpó ara five fundamental pillars basic pillars of islam basis upon which islam was built orí nǹkan mọ islam lè lórí márùn ni ọ̀kan tí ò ṣe é bí wò ń bẹ̀ ni àwẹ̀ ramadan wàsọ́wọ́mì ramadan kìí ṣe wàsọ́wọ́mì fakọ́t bali wàsọ́wọ́mì ramadan gbígba ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà rọ̀mọ̀dọ́nà yìí ló sì jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kẹfà nínú oṣù ìjìrà àti Islam ẹ̀yin arúsìn ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ àwọn àáfàá jẹ́kọ̀ọ́yé wa pé kí ni hukumu ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà wọ́n ní hukumuhu anna siyama rọ̀mọ̀dọ́nà wájibun ala muslimin baligin akilin sọ̀híìn mọ̀kìmì wọ́n lọ́ranyàn ni o kèé ṣe pé tí n bá fẹ́ bẹ́ẹ̀ o nọ́mbà túláàsì ni o ọ̀ranyàn obligatory compulsory ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí tó bá ti mature tó ti bàlágà tó ní làákàyè tí nǹkan kan fọwọ́ ba ọpọlọ rẹ̀ sọ̀hí tó lálàáfíà tí èsè páwọn àárẹ̀ kan ń ṣe torí pọ́lọ̀ ń yọ àwọn táàrẹ̀ bá ń ṣe kúrò nínú àwọn tó lè gbà wẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà ara ń tàyànjú series of these lectures òun ni. sahih ó lálàáfíà mokimi ọjẹ́ ń tọ́ wà létí òsì lórí ìrìn àjò torí pé ń bá wà lórí ìrìn àjò ó lè má gba àwẹ̀ eléyìí ni ní táwọn àáfàá sọ pé òun ni ká gba àwẹ̀ tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ rárá kódà àwọn àáfàá ní umma lára àwọn iṣu ara àwọn ọmọ rúlìmọ̀ mínà dí ní bí bọ̀rù rọ̀ ara ń tó jẹ́ pé dandan kódà àwọn tí èsè mùsùlùmí mọ̀ pé ọ̀ràn yà ni kí mùsùlùmí ó gbààwẹ̀ gbogbo àwọn onímọ̀ Islam látàyé ànábì sallallahu alaihi wasallam látàyé àwọn sàábé tẹ́ ẹ dórí àsìkò tiwa yìí wọn ẹnu wọn kò lórí pé àní gbígba ààwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nà kìí ṣe mustahabu kìí ṣe súnà kìí ṣe súná tùmọ̀ ákádà kìí súná takanpamọ́ rárá o balùwájìbọn wàfarìbọn ọ̀ràn yẹn dandan ni fẹ́ni tó bá ti lè jẹ́ pé mùsùlùmí ni o tó ti bàlágà tó ti màjúọ̀ tó ní làákàyè tí nǹkan kan ọwọ́ ba ọpọlọ rẹ̀ tó lálàáfíà tó dá pé tí èsè pọ́ wà lórí ìrìn àjò àwọn àfáà lọ́ràn yẹn ni ẹnu gbogbo ìjọ umma ńlọfẹnu kò lórí ẹ̀ tó ráwọn ẹ̀rí rẹ̀ wà nù kùránì àti sunnah nabi sallallahu alayhi wa sallam ááyà ti gbogbo àwọn àfáà máa ń kóòtì ó ti yé gbogbo wa torí ibi tá a fẹ́ yà pọ̀ nínú àwọn series of these lectures ááyà suratul Baqara Quran chapter two yẹn náà ni kámú láti verse one eighty three lọ́ọ̀lẹ̀ ọlọ́run ti ní yàyọ́ àlẹ́bí náà ẹ̀yin olùgbàgbọ́ òdodo kùtìbà di o àṣẹ lọ́ranyàn lé lórí kùtìbà náà àwọn tó ṣáájú yín náà bá a ṣe láwọn àwẹ̀ tá a ṣe lọ́ràn yàn lé wọn lórí tọ́jọ́ pé tí wọn ò bá gbà lásìkò àwọn ànábì tá a rán sí wọn wọn lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run làálà kọ́ńtà takùn kẹ́ ẹ lè jẹ́ tí ó bẹ̀rù ọlọ́run ni àṣẹ àwẹ̀ ó máa ń fa ìbẹ̀rù ọlọ́run àìjẹun àìmú àìwòwòkúwò àìsọ̀sọ́kúsọ yóò fa ìbẹ̀rù ọlọ́run sínú ara wa ẹ̀rí táwọn àáfàá lónìí pé àlọ́ràn yàn ní fẹ́ bákan náà àdìsí àáfàá wa tọ́lá Bono abdullah ọlọ́mbà ni yọ́nú sí wọn wọ́n ní anna àròbí jáà ìlà rasulillahi sallallahu alayhi wa sallam àmọ́ rí ọkùnrin lárúbáwò oko kan mọ̀ ní o òun lọ́ba wá bá nàbí ìwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun lọ́ba ń bi ànábì léèrè pé eré òjíṣẹ́ ọlọ́run àkbírì ni bímọ fọ́rọ̀dọ̀ lọ́wọ́ àláyá mínà síyá eré ànábì ìbéèrè tí mo wá bí ẹyọ kan náà ní mi nídìí méjì nínú tí ń jẹ́ àwẹ̀ láyé èwo lọ́lọ́run sọ̀dọ̀ ọ̀ràn yẹn lémi lórí fàkọ́ọ́là sallallahu alayhi wa alihi wa sallam ṣaharu ramadana ìlà àǹtàtọ̀ wà shay'an anábì ní sọ ráàwẹ̀ tọjọ́ ọ̀ràn yẹn lé ọ lórí ẹyọ kan náà ni òun là àwẹ̀ ramadan àyàfi tó o bá tún fẹ́ gba àwẹ̀ tàtọ̀ wà àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ adídàbílẹ̀ ìbùnú ẹ ń báwo kan ní òpó òun kì í ṣe mùsùlùmí ńlọ́ọ̀fà tó jẹ́ pé tó láwọn ò ní yọ sàkámá láyé khila láyé khalifa abubakar siddiq radiyallahu anhu wọ́n bá wọn jà tí wọ́n sì pa wọ́n ẹ ń bá sọ pé àwọn èso ọ̀ràn yẹn kódà kọ́ máa gbà kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹnìkan ní àwẹ̀ dá àwẹ̀ ramadan dá èèyàn gbà ládàá ṣùgbọ́n kì í sọ̀ràn yẹn ó sì ń gbà kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ọgbà pọ̀ràn yẹn ni yóò sì máa gbà àfi táwọn tó lè fakọ́mọ́gbá àwẹ̀ tá a padà sọ tó bá ṣẹlẹ̀ sí òun ni. àdìsù jìbìrìl àdìsì jìbìrìlù àáfàá wa àgbà tó jẹ́ àáfàá àáfàá tàlà àáfàá àgbà nàbí yuna Muhammad sallallahu alayhi wa sallam tàwálà àáfàá nàbí wa jìbìrìlù nínú àdìsì ẹlẹ́ẹ̀kejì nínú àrùbáyínà nàwáwíyà àdìsì ìmáàmù Muslim àdìsì tọ́lẹ́hà tí mo ṣàlàyé ṣáájú àdìsì tọ́lá làáfíà ni wàá rí nù sọ̀rọ̀ Bukhari àti sọ̀yù muslim àdìsí tá a wá ń ṣàlàyé lọ ní hadifu jibril àdìsí àfàwà umaru ọmọ khatọ́ọ̀bù gangan tí wọ́n ṣàlàyé ń tọ́sẹ̀lẹ̀ pé lọ́jọ́ kan àwọn jókòó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam idh tala alayna rajulun tọkùnrin kan fi sí wọn ṣẹ̀dídù bayadi siyab tọ́jẹ́ pọ́kùnrin yẹn ti lásọ rẹ̀ funfun gbòò ṣẹ̀dídù sawadi sha'ar irun orí rẹ̀ ṣe kíni o irun orí rẹ̀ dúdú kínníkínní wọ́n wá ń sọ ń tọ́sẹ̀lẹ̀ tó fi já sí wípé ó jókòó ti ànábì sallallahu alaihi o ó fi itan rẹ̀ méje ó fi ojúgun rẹ̀ méjèèjì kò tànábì ó wá sí ní béèrè béèrè àdìsí jìbìrìlù yìí lọ́wọ́ kí n tó bọ́ síbi tá a fẹ́ lò gan nígbà tádìsí yẹn fẹ́ parí torí pé àwòrán tí jìbìrìlù gbé wá ń jọ náà kò wá láwòrán màláìka àwòrán èèyàn ló nígbà tí wá béèrè nínú tó béèrè ó béèrè pé ìrẹ́ ànábì asalam sọ fún mi nípa islam ànábì wa ni tí islam náà ni kó gbà pé antesh ada ńlá ilaha illallah ànábì wa ka àwọn orígun imani márààrún ká máa kírun ká máa gbà àwẹ̀ ká gbọ́ lọ́n gbọ́ ká máa yọ̀sà ká ká lọ ájì níparí wa ni tó ń béèrè béèrè látàárọ̀ àtàkùn yọ àlímùkùn dìínàkùn bó ṣe wáyé ọwọ́ akọyin lẹ́sìn ni àṣẹ́ntì ń jẹ́sìn ara rẹ̀ ní rọ̀mọ̀dọ́nà ẹni tí ọba gbà kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ọ̀ranyàn a gbọ́dọ̀ máa gba ààwẹ̀ ni tí ọba ti sí pé àwọn tó jẹ́ exceptional cases tán láàlẹ́ fi mọ́ gba ààwẹ̀ tá a padà sọ nígbà tá a bá ń bá ọ̀rọ̀ lọ. ẹ̀yin ọlọ́run pẹ̀lú ìdájọ́ eléyìí àti kọ́ pé aláàwẹ̀ rọ̀mọ́dọ́nà orígun kan nínú orígun Islam ọ̀ranyàn sì ni tí ò gbọ́dọ̀ sí mùsùlùmí kankan tí ò ní gbà àwọn àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ ọláwo ni wá ń bẹ fún rọ̀mọ́dọ́nà yàtọ̀ wọ́n lọ́lá yẹn ti pọ̀ jù mélòó la fẹ́ kànú àwọn ọlá yẹn ọlá alákọ̀ọ́kọ́ ni wípé oṣù rọ̀mọ́dọ́nà gangan fúnra rẹ̀ àwọn operation ńlá mẹ́ta kan ọkọ̀ ṣẹlẹ̀ bó ṣe wà ní àdìsí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa nínú hadithi abu huraira rabi allahu anhu tó wà nù sahihul bukhari àti muslim kí ni tó wà ń bẹ̀ wọ́n ní ìdájá àrọ̀mọ̀dán tí oṣù rọ̀mọ̀dán náà bá ti lè wọlé báyìí operation lámẹ́ta máa ń ṣẹlẹ̀ kí lọ operation alákọ̀ọ́kọ́ futihat abiwabu lijanna àwọn ẹlẹ́kùn àlìjánná wọn ó sí ilẹ̀ wàgúlẹ̀kọ́t abiwabu náà wọn ó ti ilẹ̀kùn ilé iná níbòmí wàgúlì court àbíwá abuja hanna àwọn ilẹ̀kùn jàǹnàmọ̀ wọn ó ti pa wàsúlìsì láti ṣàyàtìn wàfíìrì wàyàtìn wàsúfìdá ti ṣàyàtìn wọn wà mú àwọn èso aláyàǹkókò nàkì àwọn wicked demons ṣàìtàn ọ̀gá wọn gan wọn ẹgbẹ́ wọn dé wọn wà gbé wọn dé jàmọ́ sẹ́lẹ̀ yìí gan ò tí ì tó kó tún sí oṣù míì nínú ọdún tí wọ́n máa ń fọ operation mẹ́ta yìí tí wọ́n ó sì lẹ́kùn àlùjá náà lẹ̀ tí wọ́n tilẹ̀kùn àwọn ilé náà àtìlẹ̀kùn jàǹnàmọ̀ tí wọ́n wàá di àwọn èṣù bèrèké oṣù rọmọdán ni tí ó bá ju mẹ́ta yìí lọ káfà àbí rọmọdán náà ṣàròfan ó ti tó pé a oyè ìjì ńlá ní mà ń bẹ fún oṣù rọmọdán náà yìí o ọlọ́run jẹ́ aṣòrire ń bẹ àǹfààní kò tiẹ̀ lè jọ wá lójú ṣèbẹ́ rí àwọn sáláfùlì umma àwọn aṣíwájú rere fún wa nínú ìsìláàmù ó dídí oṣù mẹ́fà wọ́n mọ̀ ọ́ bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọgbà àwẹ̀ àwọn àtisẹ́ẹ̀rẹ́ àwọn oṣù rọmọdán lóṣù àkọ́kọ́ nú ẹ̀ àtòṣù márùn lẹ́yìn rẹ̀ wọ́n fi máa bẹ̀ lọ́n fi ọlọ́run gba àwẹ̀ àwọn o gba àrùn àwọn o gba gbogbo dáadáa táwọn ṣe o oṣù mẹ́fà yòókù wọn ò tún wá máa bá lọ́n pé àlàó mà bá lẹ́gìn náà rọmọdán ọlọ́run jẹ́ kí rọmọdán náà mi ò tún bá wa láyé torí àwọn àmọ̀ kò oore ńlá kan bọ̀ ó ti á kóṣù mẹ́fà bí ìgbà tí wọn náà fẹ́ ṣe wedding ẹn ọfẹ ṣe wedding lápẹẹrẹ ní ìsìn ní júùnù láti january o ti bẹ̀rẹ̀ sí ní ramú asọ́lẹ̀ ẹ ti ń tẹ iv ẹ ti ń lọ gba ọ́ọ̀lù àti wedding tó fẹ́ ṣe tóbi lẹ́mìí rẹ̀ rọmọdọ́nà tóbi jù bá ń lọ ìyẹn lọ́fà tó jẹ́ pé àwọn sáláfùlì umma kò dín lóṣù mẹ́fà tán fi máa bẹ̀ lọ́n kọ́lọ́n jẹ́ kí rọmọdọ́nà ọba wọn láyé nítorí àwọn orí ńláńlá tó wà ń ni àáfàá ni ó tún ti tó fún wa nínú àdìsí mi tánàbí wa sallallahu alaihi wasallam tó ní máa ń sọ́ọ̀mù rọmọdọ́nà ìmánan wà tìfáàbàn ẹni tó bá ń gbààwẹ̀ rọmọdọ́nà pẹ̀lú ìmánì ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́hún lẹ́ni tó ń ran kan ọgúnfìrọ̀ láwù máa ta kọ́ dámá mẹ́ńdàmbì yìí àáfà wọn ò forí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú rọ̀mọdọ́nà yẹn wọn ò forí ẹ̀jìn ọlọ́run àbí ọjà àrítí ẹ̀ṣẹ̀ nu rọ̀mọdọ́nà kọ́ ọ̀dẹ̀ kàwákàrà àwọn tí wọ́n ò forí ẹ̀ṣẹ̀ wọn tá a ti ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá ọlọ́run forí ẹ̀jìn wa nínú àdíìsì míì eléyìí tí mo mú wa muslim gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ń jí oyé wa pé as-salawatul khams ìmọ̀ kírun wákàtí márààrún wàlìjúmọ̀ àtù ìlàlìjúmọ̀ à ìrun jima kan si irun jima kan mi wa ramadan ìlà ramadan kágbáwẹ̀ ramadan kan sí mi mùkáfìrọ́ tó ń lè máa bá iná na náà ọlọ́run máa n lo wọn láti pa àwọn ese rẹ o ìdàjì tún ní bá tilẹ̀ kábàáyé pẹ̀lú májẹ̀mú náà máa jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ara ń bẹ fún ọba àlékè ọlá yóò tún ní kan forí fi jìn wá a gbogbo eléyìí papọ̀ gan tí ọ̀wá ti tó oore ńláńlá lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ìyẹn nìkan tó wá kọ́ inna filijanna ti bá a bá nínú àdìsí àfáà wa sahal bono saad ó lànà bí ìjọba pé nínú àlìjánná o ọlọ́run jẹ́ àwọ̀ ọbẹ̀ ṣèwálẹ́rú tọ́ọ̀kẹ́ mọ́ ṣèwálẹ́rú tí ó jìyà ọlọ́run odidi ilẹ̀kùn ńlá kan odidi ilẹ̀kùn bẹ́ẹ̀nbẹ́ nínú àwọn ilẹ̀kùn tó wọnú àlìjánná yòókọ́ọ̀lù láwù rọ̀jà ilẹ̀kùn rọ̀jà nùnú ilẹ̀kùn rẹ̀ǹgbẹ́ ẹ̀rí pé tá a bá ń gbàwé ìwé lọ pé ah, ẹkú àìjẹun òun èso bẹ́ẹ̀ ẹkú àìkí ni wọ́n ẹkú òǹgbẹ omi tá a mú gangan ló jẹ́ ìnira jù àìwá mumi tá à ń pa òǹgbẹ mọ́ra yẹn kì í sẹ́ pé nínú tó chíìpù jù kẹ́kẹ́ ibi ń pa mí ìró ń jẹjẹ èmi ò tí ì rírí pé ẹjọ́ ẹjọ́ ìró mi mọ́ láti jẹ ta ni omi tó bọ̀ kànga táwọn kan mọ̀ mi tó dọ̀gbọ́n tó sì ẹnu sómi tó ní wọ́n bọ̀ da omi láti inú doro tó rí ibi táàpù kan tó yanu sí tọ́ mọ̀ mumi ṣùgbọ́n oúnjẹ ò rí báwọn omi tó wá chíìpù tẹ́ ẹ lè tètè rí ìhùn lẹ̀ wà ní ìmúnú àwẹ̀ kìí so oúnjẹ omi tó chíìpù gangan lẹ̀ ní lè mú lọ́sàn-án àwẹ̀ jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run wà ilẹ̀kùn rọ̀jàn ilẹ̀kùn rẹ̀ǹgbẹ̀rẹ̀ǹgbẹ̀ yóò wà wà nínú àlìjàn náà téèyàn gbà wọlé yẹ́díkùlù mi ní ùsọ̀ ìmún yawmal qiyama àwọn gbààwẹ̀ gbààwẹ̀ ni ó gbàbẹ̀ wọlé láyẹ́díkùlù mi ní ahadun ghayruhum àáfàá ní yàtọ̀ sí wọn ẹlòmíì ò tún lè gba ilẹ̀kùn yẹn wọlé wọ́n mọ̀ wá ní àyínà sọ ìmọ̀ọ́n ẹ̀yin tẹ́ ẹ máa gbà àwẹ̀ láyé ń bolẹ̀ wa wọ́n wà á dìde wọ́n gbàbẹ̀ wọlé fàyídà àdákálú ògùlẹ̀kọ̀ tán bá ti wọlé báyìí wọ́n dẹ̀ tilẹ̀kùn yẹn ọlọ́run àmọ̀bíọ́ jẹ́ ajẹ́ kan nú àwọn tí yóò gba ilẹ̀kùn rọ̀ yáànù wọlé o àáfàá ní ká lọ gbọ́ yé báwọn ara oore ti ń bẹ́ ń bẹ̀ òun nìyẹn léyìí tí ò rújú rárá ìyẹn nìkan tó kọ́ gan ṣe bí àṣìyámù jù náà nínú àdìsí àfáwà àbúrẹ́rà tó wà nù sọ̀rọ̀ Bukhari àti Muslim anábì níbẹ̀ ṣe ń wo àwẹ̀ yẹn gan fún rẹ̀ odidi shield ìdáàbòbò ńlá ni ìdáàbòbò ẹ̀mí ìdáàbòbò ara àlàáfíà ó tó yín ìmọ̀nì yín ó lékún ìbẹ̀rù ọlọ́run yín ó lékún àwọn ìjẹkújẹ tẹ̀ ń jẹ tí ń fa àárẹ̀ àárẹ̀ gan ó dínkù nù ara yín yóò dáàbòbò yín kúrò níbi ìyapa ọlọ́run yóò dáàbòbò yín kúrò níbi èṣù àtàwọn ète èṣù ẹ wo bọ́ tí èṣe tànú àwẹ̀ ẹ wo bí sì ní èṣe tànú àwẹ̀ ẹ bí àwọn ìyapọ̀ ọlọ́run èṣe tànú àwẹ̀ ara sẹ́tà àwẹ̀ ṣe òun nìyẹn ara àǹfààní ẹ̀tún wa ni wípé ẹni tó bá wá ń gbàwẹ̀ farahata ìdùnnú méjì òun ní bẹ fún tí yóò dùnnú yẹn ìdùnnú alákọ̀ọ́kọ́ ń gbọ̀ bá fẹ́ sínú ìdùnnú kejì wàyídà alákìyàrọ́ bá ó farahabisọ omi tá a bá wá pàdé ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run jẹ́ kí pàdé àwa àti ẹ̀ ọlọ́run jẹ́ ọ jẹ́ pẹ̀lú ìdùnnú fàríhà yóò máa wá dunnú ọlọ́run jẹ́ àwọn tí ó dunnú nígbà tá a bá pàdé rẹ̀ ìyẹn nìkan tún kọ̀ ẹ̀ rí òórùn tó lè máa wá lẹ́nu aláàwẹ̀ ta ìfọnu kọ́ òórùn ti pé èèyàn ta ìjẹun ẹnu lè máa rùn ti ń tó ọwọ́ ọ̀rọ̀ lọ òórùn ti ń jáde yẹn ọ́ lálàáfíà ọ́ dáa almeski lọ bó ṣe wà ní àdìsí Abu Huraira nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìgbà wo láàfin máa gba àwẹ̀ àwọn àáfàá lẹ́yìn tí ń jẹ́ àwẹ̀ gangan ó bẹ̀rẹ̀ mintulu ilfajir a ṣe alimsak a kóra dúró a kó ẹnu dúró níbi kíni alimsaku alikafu a kẹnu dúró a kóra dúró kúrò níbi kíni o gbogbo ń tó lè ba jẹ́ kúrò níbi àlàákìlì wàṣọrù jíjẹ mímu àti kíni o àwọn nǹkan míì tó lè jáwẹ̀ láti mintolo ilfajar ila gurubi shams biniyati ta'abbud lillahi subhanahu wa ta'ala láàrin ìgbà tálùfàjárì bá yọ ní ọwọ́ pé òru mọ́ ilẹ̀ mọ́ bọ̀ àtìgbà tó òrùn bá wọ̀ ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ mọ́ àfàlẹ́ pẹ̀lú àníyàn pa àfi sìn lọ́hùn ni o kì í sáníyàn pé ń ro kì í sáníyàn pé bẹ́ẹ̀ yòókù gbáwẹ̀ ní ìsìn ìwúwo àwọn mùsùlùmí lọ́ntàjẹ́ ládùúgbò yìí kò ní sí ń tá a jẹ ńlá ṣe máa ń sọ fáwọn tó bá jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ń gbáwẹ̀ ẹ wá gba ẹ̀sìn wa ẹ wá gba Islam ìlànà Jésù ní Islam ìlànà kágbàpé bọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni ìlànà ibi tí wọ́n ti kírun wòlíì Ẹ́sírà tí wọ́n ti kírun nù bíbélì ìlànà pọ́bìn tí ọba ti lè borí kán bá a fárun rẹ̀ kó di aláwò kù kó da láǹgànà kó dobìnrin tí wọ́n máa sá fún ìjáàbù lílo bó ṣe wà nù bíbélì àtàwọn nǹkan míì tó jẹ́ pé nìlànà àwọn ànábì ọlọ́run ẹ wá gba islam kẹ ẹ máa gba west islam kẹ ẹ lè bá a rí ojú rẹ ọlọ́run àáfà ọlọ́run jẹ́ àjọ lójú rẹ ọlọ́run o ààwẹ̀ gbígbà bẹ̀rẹ̀ láti bàtà lùfàjárì tó ti yọ tí yóò fi di ìgbà tó rùn ọwọ́ bìníyàtì ta tábà àrọ́kà wà tàfàmà pẹ̀lú àníyàn pé a fi ń sin lọ́hùn ni o kìí ṣe tàìró ń jẹjẹ o kìí ṣe tàìró mímú o kìí ṣe tipa àwà lọ́gbọ́ ẹ̀wọ̀n o kìí ṣe tipa ẹnìkan ń sọ wa o ti pé a fi bẹ̀rù ọlọ́run ni a ní agbára ká jẹun ní kọ̀rọ̀ a jẹun ní kọ̀rọ̀ a ní agbára ká mú mi ń kọ̀rọ̀ àmú mi ń kọ̀rọ̀ alágbára ká máa wo ìwòkú o àwo ìwòkú o eléyìí a gbọ́dọ̀ gbọ́yé nínú nǹkan tá a gbọ́yé nìkan lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá ní káífà nasta'id ní ìkọ̀bálí ṣáàrì Ramadan bó o la ṣe wá máa ń gbáradì de àwẹ̀ Ramadan ní ọdún yìí tá à ń sọ̀rọ̀ báyìí ní ìsìn níjìlá fourteen forty four òní ní ntí ṣàbàn àwẹ̀ Ramadan náà ń ku ní tí ó lè mọ́ ju ọjọ́ méjìlá sí mẹ́tàlá lọ mọ́ tí ṣàbàn bá jẹ́ twenty nine Ramadan ó kùjọ́ méjìlá tó bá jẹ́ táàtì yóò kùjọ́ mẹ́tàlá èyí torí ó kù ń bẹ ọlọ́run mọ́jà àti ìdí òkú ibi táàtún ti sáré sọ̀rọ̀ torí pé níta fẹ́ sọ́pọ̀ lọ́dún yìí o bá ṣe máa mú díẹ̀ díẹ̀ nu o bó o la ṣe mú gbáradì bó o la ṣe máa ń múra lẹ̀ de àwẹ̀ Ramadan ó wà nínú tá a sọ ní fíkíwù Ramadan part one tá à lọ yìí a tún máa tẹ̀síwájú ní part two àáfàá ní ẹja lọ gbọ́ yé sẹ́ àwọn sáláfùlì wúmọ̀ wọ́n máa ń gbáradì de ojú Ramadan torí pé wọ́n rí rọ̀mọ̀dọ́nà sí ṣáàrùlẹ̀ ìbáàdà wọ́n rí sí oṣù ìjọsìn wọ́n rí sí ṣáàrùlẹ̀ mọ́gífìrọ̀ oṣù àforíjìn wọ́n rí sí ṣáàrù rahama oṣù òkè ọlọ́run wọ́n rí sí ṣáàrùlẹ̀ quran oṣù kùránì wọ́n rí sí ṣáàrù sọ́dákọ̀ oṣù ìtọrẹ àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfàá ní àwọn sáláfù lìwú mọ̀ wọ́n máa ń gbáradì gẹ́ fún odidi ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà ẹjẹ́ àwọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún sí ogún nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà láti gbáradì ibi abábadé ní episode one a tẹ̀síwájú ní episode two àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tá a fi máa ń gbáradì fún ààwẹ̀ Ramadan òun ni àtàwùbátú nàṣọ́ọ̀ àtàwùbátú ànàṣọ́ọ̀ ọlọ́ni túbú ìlàlọ́ ìtàwùbátá nàṣọ́ọ̀ ẹ ronú pìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́ ní ronú pìwàdà tí ọmọ panagada wàtúbú ìlàlọ́ ìjẹ̀míyàn ayú àlùmọ̀mínú ẹ̀yin olùgbàgbọ́ òdodo eh, ẹ túbà lọ ọ̀dọ̀ ọlọ́run làálà kún tó filẹ̀ hù kẹ́lẹ́ jẹ́ ní tí ó jèrè ní sọ́rọ́tù nọ́ọ̀r àyà thirty one Quran chapter twenty four verse thirty one. àáfàá ní tí Ramadan bá ti ń bọ̀ ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí kó wọnú Ramadan bíi taoba tí ń nà sọ pẹ̀lú ìrònúpìwàdà ìjàwọ́ jásẹ̀ níbi ẹ̀ṣẹ̀ lẹ́ni tí ó ti pinnu pé mo fẹ́ túbá wà á dámú làáúdátì ìlàzù wà lè máa sí a tún ti wá pinnu pé èmi ò ní padà bí ẹ̀ṣẹ̀ mọ́ tí rọmọdọ́nà bá lọ torí yẹn ní ṣòro tá a ní àwọn èèyàn ò túbá nígbà táwẹ̀ bá ń bọ̀ táwẹ̀ bá dé wọn ò ní ṣe sìnà mọ́ táwẹ̀ bá dé wọn ò ní bóra mọ́ táwẹ̀ bá dé wọn ò ní lọ jẹ ẹran mọ́ táwẹ̀ bá dé wọn à ní wo ìwòkuwò ńjọ́ táwẹ̀ bá ti lọ báyìí wọ́n ti kọ́ tí bóde èyí ẹ ṣe àtàwọ́bátù nàṣọ̀r èyí tọ́lọ̀ ní àtúbà ni pé káronú pìwàdà torósù àforíjì ló ti wọlé yìí nígbà oṣù àforíjì tí wàá ń kẹlẹ̀kùn táwa náà fẹ́ sílẹ̀kùn fún ẹjẹ́ ó má bá wa lórí ẹsẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ńgbà bá fẹ́ sọ pé a fi ẹsẹ̀ ẹlẹ́nu àwẹ̀ yóò wà nira fún wa àáfàá ní láti inú bá a ṣe múra lẹ́ẹ̀dẹ́ oṣù rọ̀mọ̀dọ́ yìí ẹ jẹ́ ká lẹ́mìí pé àfẹ́ túbá torósù tí ń bọ̀ ìṣàrù táwùbà ni o ká ti túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa kódà àáfàá ní ká lè gbọ́ yé gan ẹ gbọ́ yé dáadáa a rí àdíìsì ní ìsìn ti pín sí méjì kọjá gbogbo túbá wa gan kámọ̀tò ìwọ́tọ̀ àwa tá àbá tí ìtúbá tẹ̀ dàsìkò ẹjẹ́ àìtètúbá o. nínú hadith tó wáyé gan sọ̀rọ̀ mi yé nípa wípé tó bá di ìdajì sha'aban táwọn àáfàá sì ní hadith yẹn hadithun hasan wọn ládìísì tó dáa ni òun ni hadith àáfàá wa mu'ad bùnú jabal ọlọ́mùbá ni yọ́nú sí wọn tí wọ́n gbà wà á ní nàbí yìí sallallahu alaihi wasallam anáwó kọ́ tán nípa nàbí sọ wípé yàtọ́lẹ̀ ọlọ́wù ìlàjẹ̀mí ìkọ́lùkì yìí láìlátàn nísfì ní ṣàbà wọ́n lọ́lọ́run ó yọ yóò wọ ọkàn àwọn e, gbogbo ẹ̀dá rẹ̀ even ọjọ́ mùsùlùmí ọjọ́ kèfèrí ọlọ́run nìkan wọ ọkàn wa kán wò wá kán wo àwa tá a jẹ́dá ọlọ́run kán wò wá tó bá di ìdajì òru nínú ṣàbàn fàyẹ́gúfírù lìjẹ̀mí ìkọlùkìhì ọlọ́run wà ní kán máa forí ẹ̀ṣẹ̀ jìn gbogbo àwa tá a bá jẹ́ ẹ̀dá rẹ̀ tá à ń sìn ín ilá lìmúṣíríkín àwọn ọmọ ṣàhìn àáfàá ni wọn wà ní forí ẹ̀ṣẹ̀ jìn àwọn méjì ẹni tó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹni tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run wọn ní forí jìn ní ìgbà tí ṣáàbàn bá pín sí méjì bákan náà àwọn méjì tọ́já sí pé wọ́n ń bára wọn jà wọ́n ń bára wọn ṣọ̀tá wọ́n ń bára wọn yòdì wọn ní forí jìn wọ́n wọ́n wàá sọ fún wọn pé sẹ́ẹ̀ ráwọn eléyìí kò ṣe kí ni o kò sáforí jìn fún wọn sóyè àbí òye o àáfàá wa àbú musa aláṣẹ àdìsẹ tí mo kọ́ kà lọ yìí ìmáàmù wa tọ̀bùránì wọ́n gbà wá ìmáàmù wa báyàkì wọ́n ṣe kíni o àwọn náà gbà wá àáfàá wa àbú musa aláṣẹ àrì àwọn náà gba àdìsí tó ń sọrú nǹkan yìí wá tí ìmáàmù wa ibnu májà tí wọ́n gbà wá tí àáfàá wa sheikh alalbani tí wọ́n ní àdìsí yẹn àdìsí tó dáa ni wọ́n ládìsí tó lálàáfíà ni kí ni sígà ti àáfà wa Abu Musa al-Ash'ari ànábì ń sọ pé inna Allaha la yattali'u fi laylati nisfi Sha'ban wọ́n lọ́lọ́run máa ń yọ tí ó wo àwọn èèyàn ní òru nísù Sha'ban fàyẹ́gùfírù lìjẹ̀mí ìkọlùkì yóò máa foríjì àwọn ẹrú ẹ̀ àwọn olùjọ́sìn fún àwọn èèyàn rẹ̀ àyàfi àwọn ilà àlìmúṣíríkín àwọn mọ̀ṣáhìn ọlọ́run nìkan máa foríjì ẹni tó bá ti mú nǹkan mìíràn pẹ̀lú ẹ̀ àbáwọn méjì tí wọ́n ń bára wọn yòdì àsárapá ń tú bá lásìkò yìí gbogbo ohun tó lè fa kámẹ́rà foríjì ọlọ́run tí wọ́n fi áódọ́dọ̀ wa tí wọ́n fi eléyìí ó ń mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run gbogbo ìwọ tó ọba tó lóńdè tó ń lò má lò mọ́ táwẹ̀ bá lọ má lò mọ́ nínú àwẹ̀ má lò ìwọ tó ní ọ̀fọ̀ kan tó ọmọ ń pa má pa mọ́ ìwọ tó ní nǹkan míì tó tún pè lẹ́yìn ọlọ́run bóyá jésù ló ń pè ní bóyá ṣéwù kan ló ń pè ní tó fàwòrán rẹ̀ wájú tó máa fi ṣéwù yẹn tó mú nígbàkejì ọlọ́run àsìkò rẹ̀ láti túbá ìwọ tọ́já sí pé tẹ́tẹ́ ni wọ́n máa ń ta ọ̀ọ́ta tẹ́tẹ́ lórí android phone rẹ kíní kan yxbet kíní kan betbet ó tún lo àwọn promo code ṣàìtọ́ọ̀nù kan àsìkò rẹ láti túbá kọ ọmọdé bẹ́ẹ̀ mọ̀ ìwọ tọ́jẹ́ pé ìwòkuwò ni kó o túbá kọ ọmọdé bẹ́ẹ̀ mọ̀ ìwọ tọ́jẹ́ pé ìjẹkújẹ ni ìmukúmu ni bó ṣe ń fagbó ló ń fa sìgá ló ń mutí àsìkò rẹ láti mọ̀dé bẹ́ẹ̀ mọ̀ ìwọ tọ́já sí pé ìwọ̀kuwọ̀ ni àáfàá ni àtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ìyẹn ni ó jẹ́ àwọ̀ rọ̀mọ́bọ́ọ̀nù lẹ́ni tọ́já sí pé táwẹ̀ bá dé àfi ní lè jẹ́ ń tẹ̀sù ó tún dà láàmú abẹ́lọ́n kó jẹ́ alẹ́ túbá ẹlẹ́ẹ̀kejì ní ìsìláhù níyà ká tún àníyàn wa ṣe ká jẹ́ kọ́kàn wa ó dáa kọ́kàn wa ó mọ̀ pé àní àwẹ̀ rọ̀mọ̀dán náà a gbà á nítorí ìtọ́lọ́run ni torí pé ti wà ní àdìsí pé àmàlùbí ni yàt gbogbo àwọn iṣẹ́ tá a bá ń ṣe àníyàn tá a fi ṣe náà wọ́n fi san wá lẹ́sàn-án níbomi ìnámọ̀ àmàlú bí níyà so ti yé a gbọ́dọ̀ tún àníyàn wa ṣe kó lè já sí wípé ọlọ́run gbà ó dẹ̀ ti wà nù hadith inna Allaha la yanzuru ìlà àjìsámikùn wàlà ìlà àsùwárìkùn ọlọ́run ní wo bá a ṣe sanra bá a ṣe bóra bá a ṣe pupa bá a ṣe fáìn bó o ṣe kúrú bó o ṣe ga bó o ṣe lẹ̀pa kò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́yìn rẹ bó o ṣe pèjì ìranù lásán gbogbo eléyìí kò wúlò lọ́dọ̀ ọlọ́run wàlákìn yanzuru ìlà kùlù bíkún wá àmàlìkùn ọlọ́run ó wo ọkàn wa yóò wo àníyàn wo la fi ń ṣe ń tà ń ṣe yóò dẹ̀ pé fẹ́fẹ́ tá a ṣe sọ wà níbàámu bóun ṣe ní kí a ṣe torí náà gbogbo wa ni ká ti lọ tún àníyàn wa ṣe báyìí pé tí rọmọdọ́ náà bá ti dé òótọ́ lóun láàmú ṣe episode one la parí yìí nínú fíkíwù rọmọdọ́n understanding rọmọdọ́n part one nìyẹn àá tó bá di part two kọ́lọ́n kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh